أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ọpẹ́ ní fọ́lọ́run ọba ọba tó dá gbogbo àgbáńlá ayé ọba tó tún sọ wá dèní tá a tún fi pàdé lórí ètò yìí ètò Al-Hikmat ti àsìkò yìí níléeṣẹ́ alábàárìkà tá à ń pè níléeṣẹ́ Orísun Orísun tẹlifíṣàn Orísun làgbà Orísun lọ̀gá Orísun gbogbo nǹkan eléyìí ni mo fi kí gbogbo ẹ̀ olólùfẹ́ wa káàbọ̀ lórí ètò yìí láàárọ̀ yìí wípé ìkí Ọlọ́run ọlọ́run àtọ́dẹ àjẹjẹ tó lọ́nkọ́ mọ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín gbogbo àyíká yìí tẹ́ bá ti ń wò mí orúkọ mi ò yí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ṣe máa ń ṣètò ọ̀hún wípé lọ́jọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Jímọ̀ yìí la máa ń gbàlejò àfa wa àgbà bàbá wa fàtàlà Sheikh Halifa Muhammad Kamil Garu Muhammad Awal Garu tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú oríṣiríṣi àwọn tọ́pìkì la máa ń yanjú àti yanjú ọ̀rọ̀ nípa àgbàlá àmọ́ tí tá à ń pè ní gbàlá àmọ́ ibi gbàlá ti wá àmọ́ tí yàn ní tí fi ń lẹ́ni gbàlá ṣùgbọ́n lónìí kókó ọ̀rọ̀ tá a fẹ́ yẹjú lónìí òun ni à ń pè ní aláàmọ́tò sàáàdà àpẹẹrẹ oríire ṣùgbọ́n kí bàbá tó mú àtẹ̀síwájú bàbá ẹ bá ń kí àwọn ará ilé náà. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. tó bàbá àfàdá ṣé kamil garuna lẹ ti rí yẹn lágbára ọlọ́run ṣá àlá òun á bẹ̀rẹ̀ nísìnyí tí a bá parí tá a bá lè parí àpẹẹrẹ oríire lẹ́nìí á parí ẹ̀ tá a bá lè parí ẹ̀ tó bá lè jọ́ bẹ́jọ́ àtúmọ̀ kọ̀ntínú nípa ibi tá a ti mọ àwọn àpẹẹrẹ wo fi mọ olórí ibú èèyàn ṣùgbọ́n tòní olóríire la fẹ́ yanjú bóyá wàá nù wọn àbúrò sí nù wọn wàá mọ̀ra ẹ̀ nísìn baba bisimilah. a'uzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa asahabihi wa sallim amin adúpẹ́ fọlọ́n ọlọ́run tí ó tún ṣọ́wa di jímọ̀ ti tèní àmọ́ lóore ọlọ́run gbogbo retí jímọ̀ ìbálọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àtàwa tá à ń wò wá àtàwa tá à ń wí ọlọ́run mọ́sá àṣẹ àjẹmọ́nú fún wa ọ̀làlà haúlà kúwọ́tà ìlà alẹ́kùn kí àti ìgẹ̀kọ́ lọ́n kojú bá nàbí muhammad sallallahu alayhi sallam àtàwọn sàbẹ́ àtàwọn àyàwó muhammad gbogbo àwọn àfáà wa àwọn olóore wa tuntun wa ọjọ́ ọlọ́run bàbá muhammad kamalidin abibulayi aladebi ọlọ́run bá wa ṣàlékún kí àti ìgẹ̀ fún wọn àtàwọn obìnrin àtàwọn àfáà bàbá wa sheikh adam lágége ọlọ́run bá a kẹ́ wọn bá a gẹ̀ wọ́n bàbá sheikh yusuf lágbàjì bá a kẹ́ wọn bá a gẹ̀ wọ́n bàbá wa tá à ń rólé fún bàbá muhammad awwal gaaru àlékún kẹ́ ọlọ́run àlékún kẹ́ ọlọ́run bá a ṣe fún wọn àtàwọn òbí wọn àtàwọn àfa wọn àtàwọn ìyàwó wọn àtàwọn ọmọ tó ń tó wọn wájú ọlọ́run ọlọ́la haúlọ̀ wọlá kúwọ́tà ilà bìlà ó fi dórí gbogbo àwọn ẹni ọlọ́run àwọn tó kù láyé nínú àwọn afáwà náà lọ́dà kọ́mọ́sà bá dúró tì wọ́n àti bọ̀tán ọlọ́run jó dá ọlọ́la haúlọ̀ wọlá kúwọ́tà ilà bìlà tó gẹ́gẹ́ bí ntí a fẹ́ sọ̀rọ̀ lé lórílẹ̀ ní tí wọ́n ti ṣàlàyé fún wa òun náà ni àwọn àpẹẹrẹ àwọn àmì tá a máa fi mọ olóríire hmm. àwọn olórin mi á mọ̀ pé olóríire mọra wọn àwọn olórí bú àwọn náà wọ́n dára wọn mọ̀ ṣùgbọ́n tá a bá béèrè lọ́wọ́ oníkálukú wa láyé tá a wà yìí pé ta ló lóríire a wà máa wò níwò kí ni àṣeyọrí oníkálukú láyé nípa tó ní owó ipò ọlá gbajúmọ̀ gbogbo eléyìí ń gbà míì ẹ̀ ń táyé máa ń rí ni tó sì dá tó ní kálukú mọ́ bùkátà rẹ̀ àmọ́ tí ó fi mọ́ wá jẹ́ pé èèyàn ṣoríire ni pé kéèyàn ó là pẹ̀lú ẹ̀ torí gbogbo àwọn tá a wí náà ní mọ́ ṣe òkun fa orí ibú ẹlòmíì táyọ̀ máa pa ah, kódà kó sì jókòó ara rẹ̀ kó mọ̀ dupò ní ní ìbá nígbà tó fi wà ládùúgbò tí ń ṣe dáadáa tí ń ṣe gbogbo ẹ̀ níjó ti lọ lè du kánsẹ́lọ̀ báyìí ní tiẹ̀ ti bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ̀ ọlọ́run ọba ọba ọlá àbẹ́ dákun jáwa náà mọ bẹ́ẹ̀ náà àwọn ẹlóríire láyé àti lálẹ́ kíyámà ọlọ́run wa sọ fún wa ẹ rí i pé tá a bá di jọ́gbìn ní gbogbo ayé tá a wà yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ níbi tá a bá ti ń ṣe àwọn ìkójọ tí mo kó gbogbo àjọ papọ̀ tá a bá wá retí ara wa a mọ̀ ara wa lágbájá ńkọ́ tàmẹ̀dú ńkọ́ kódà àwọn tí wọn nílé wa náà á tún mọ sọ̀rọ̀ in form of gossip lágbájá ńkọ́ kò nílé wa hmm. ah, lágbájá kí ni kò tóbi dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́lọ́run bá náà fi wá sọ fún wa nínú Qur'an nínú suratul Mudaththir pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́ni kullu nafsin bima kasabat ra'ina illa asahabal janna illa asahabal yamin fi jannatin yatasaalun hmm. ọlọ́ni oníkálukú wa ìrìn àjò oníkálukú wa láyé níta bá fọwọ́ ara kó jọ ní ó dógò pẹ̀lú oníkálukú. Allah tí ò ní sí nǹkan kan mọ́ ń gbà náà tẹ́ pé oníkálukú iṣẹ́ ọwọ́ rẹ̀ ní òkúkù ní ó wà pẹ̀lú rẹ̀ kò sẹ́ni tí ó gbà yán lẹ̀ tọ̀ ilà sahabali yemin àmọ́ gbogbo àwọn tọ́lọ́n bá pè lẹ́ni apá ọ̀tún àwọn olóríire àwọn tí wọ́n là àwọn ní fi jannatin yatasahalun àwọn ọmọ wa bẹ̀rẹ̀ àlìjánà wọn mọ̀ wá béèrè lọ́wọ́ ara wọn lágbájá ń wọn mọ̀ kíra wọn à nítọ́lọ́ ń sọ fún wa páríire à àmọ̀ kú oríire wọn mọ̀ kíra wọn kú oríire àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún mọ wá béèrè nípa anilmujurimin hmm. àwọn pòkì ayé tí wọ́n mọ̀ táwọn náà ń pẹ́ tẹ̀mọ̀páṣẹ ìlómi láyé níbi táwọn bá dé bọ́lọ́n bá tẹ̀ ní kó ń bínú jù ú sínú náà tó bá jù ú báyìí ẹ̀yìn iná lòun bọ́ sí pé sàmọ́ bá ti tiẹ̀ lọ jẹ tọ̀ hmm. ẹ̀wòrì orí ẹ̀dá wọ́n máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mèkì ẹ̀ bá a ṣe máa sọ́nà rẹ̀ pé tá a bá ṣe kí ni àwọn alágbájá náà mèkì ẹ̀ tàmọ̀jù Allah kí ló sun yín débi ná kí ló sun yín débi ebe awí fún yín ebe ẹ̀gbọ́n ni àmọ́ àwọn fún ara wọn ní òun á fèsì pé kọlu lámúnàkún minal musallin ah, nígbà táwọn ń bẹ láyé àwọn ekírun á wà ní pé àwọn tí wọ́n mèkè àwọn pé ìwọ́n máa pẹ́pẹ́ lágbájá ìwọ náà mèkè tàbẹ̀dù ìwọ náà mèkè hmm. wọ́n máa bèèrè pé àwọn tí wọ́n mèkè wọ́n wà bèèrè nípa àwọn náà hmm. àwọn ni alimujirimun wọ́n máa bi wọ́n pé má sàlákàkún fi sákàr kí ló sun yín dénú náà sàkárà yìí nígbà tán bá rí pé ah lágbájá dà nínú ọmọ ìjẹun àwọn àwárí wọn wá nàjọ wọn rí pé ah wọn rẹ pé nínú náà wọn wá. àbí ìtorí àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n fi nǹkan bojú láyé ni hmm. ní tó wà lábẹ́ ò dáa hmm, hmm. irun yìí bí ò bá ti dìbọ sí kárí mi pé èmi nìkan náà wá kú ẹ ṣáàjà lọ mọ́ṣáláṣí bó bá káwọn nìkan wọn èkì. àwọn onímọ̀ á fèsì pé kọ́lu lamnaku minel musallin àgbàtà wà láyé àwọn èkì àsìkò orun wọ́ọ̀tì làwọn máa ta draft làwọn máa ta fídíò làwọn ọmọ wò àwọn kì í kì í kódà èyí tó bá tún wá bọ́ mọ́ àwọn lọ́wọ́ àwọn ètò sanmọ́ pé yíyún ti lọ́nu ni wàlámùnákù nùtẹ́ ìmùlẹ̀ mẹ́sìkìn ọlọ́run kí àwọn lóòótọ́ àwọn jẹ àjẹsẹ́kù kódà àwọn tó ń dànù ni àwọn èsì fáwọn tí ò bá ní àwọn kì í fún wọn lóúnjẹ bákan náà ọkùn nànà húdù máa làkà ìdín kódà náà gbogbo àwọn tí tó nuka síbu bíi yẹ́wọ́mi dín ẹjọ́ náà lọ́hùn nígbà táwọn ń bẹ láyé àwọn ọmọ pé ọjọ́ òní nírọ́ ni àwọn ọmọ pé bí ó ti ríre ah. níta àwọn ọmọ sọ ni pé ta ló lọ tó bọ̀ rí ẹjọ́ kan ayé jẹ́ ayé ni àwọn kọ̀ọ̀kan ṣe káwọn tó sọ̀run abẹ́rí ata ata ànàlè yẹ kí títí tí gbangba fi wá dẹkùn lónìí tí kedere tó wá bẹ̀ wò fàmọ́tàn fáwọn ṣẹ̀fà àti ṣàfihàn lọ́ni ó ti wá bọ́ ó ti bọ́ ṣàfà àti ṣàfihàn ó ti bọ́ káwá pé ẹ dákun ẹyàn dá wọn ẹ mọ̀ pé kéèsì mìíràn bẹ láyé bẹ́ẹ̀ ni ò sì tètè sọ ẹ kọ́rọ̀ tó débi làbá ti yanjú ẹ àmọ́ ti bọ́ ó ti wá bọ́ fáwọn náà jọ́ náà lọ́hùn ipá nìkan ni ó wàá gbà wọ́n lẹ̀ ni ó ti bọ́. Hmm. masha allah tọ eléyìí láàfin wá wo kí ni àwọn àpẹẹrẹ téèyàn fi mọ olóríire hmm. àpẹẹrẹ téèyàn fi mọ olóríire ó jẹ́ mọ́kànlá. Allah Akbar. mọ́kànlá. eleven làpẹrẹ tí yàn fi mọ olóríire. bẹ́ẹ̀ni. tó gbogbo ẹ̀yin tí ń wò wá ń lé Ọlọ́run o hmm. jẹmi náà méèkì ẹ e o Ọlọ́run jẹ wọn náà méèkì ẹ e o Ọlọ́run nẹbi lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah bàbá sọsẹ fẹ́ máa kà wọn ni àwọn àpẹrẹ tá a fi mọ olóríire bóyá wà nù wọn bí èmi náà wà nù wọn àmọ́ ní sísun ẹjẹ àdókè lọ́hùn náà ẹsìn ẹkú kalẹ̀.